àkí gbogbo ọmọ káàárọ̀ òjíire níbikíbi tí gbogbo wa bá ti ń láǹfààní àti tún rí àwòrán yìí bí kúkú ti ṣe máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ wa ọmọ tí a fẹ́ gangan torí pé àwa tá a ní a fẹ́ Yorùbá nation ìdí tá a ṣe fẹ́ Yorùbá nation ni pé ìlú òyìnbó tó kó wa lẹ́rú àwọn ni wọ́n jẹ́ kí Nàìjíríà tí ẹ̀yin rò pé ó jẹ́ gẹ́gẹ́ bí ìlú àwọn ló create ní 1914 tá à ń pè ní the 1914 amalgamation and until tí gbogbo wa bá jáde ta sọ pé a fẹ́ referendum a fi bá nàìjíríà ṣe mọ́ torí pé nàìjíríà ó ṣe ń pa wá ni kò jẹ́ kí àwọn ọmọ yorùbá ká níláárí nínú ẹ̀ so yorùbá nation rẹ̀ ṣe political party o yorùbá nation kì í ṣẹgbẹ́